ní ní mọ̀ bí tẹ́ ẹ mọ̀ ń lọ torí mo ti ń fọ́ lóyún tipẹ́ ẹ̀yin ọ̀sìn fọ́ lóyún báàkì ẹ̀ tírélì mi ìní ní tírélì yín wo bí tẹ́ ẹ ń lọ ní mọ̀ bí tẹ́ ẹ ń lọ bí tẹ́ ẹ wọlé sí lálẹ́ àjọ wọ bóyá gbẹ̀wòrè ní bóyá ó lè ní ìní ní mọ̀ àwa lòkú ayé tí ò gbọdọ̀ yẹ. tó bá yẹ ilé á wó ọ̀nà á dìgbò ọ̀sán á dòru. ẹ̀yin àgbààgbà mọ̀ adáyé o lórí ọ̀rọ̀ ètùtù tá a sọ lásán pàtì nípàdé tó lọ lọ́hùn àmàrà ẹni dáhùn ẹ sì ti jẹ́ tẹ́nìkọ̀ọ̀kan ṣé kí n máa tọ́ka sẹ́nì kọ̀ọ̀kan yìí ni ẹ dá mi lóhùn. àwa ló pọ ayé tí ò gbúdọ̀ yẹ. tó bá yẹ ilé awo ọ̀nà àdìgbò ọ̀sán àdòru. èmi lámọ̀ràn pàtàkì tí mo fẹ́ mú wá o lórí ọ̀rọ̀ elétùtù tí ò bá ní fàjà. èwo ni ìbínú bẹ̀ ṣáà wò ó kárí. gangan ibo ló ti mọ̀ tó lókùn lọ́rùn o ò tiẹ̀ lè kẹ́gùn mi tó sáré wọ̀. kí ló tẹ̀ sọ ta lélẹ̀ kí lélẹ̀ ìbàdí lélẹ̀ bíi bàtà dérelé <laughs> ẹgbẹ́ onílérí sí <laughs> mọ́láìkì yín o mọ́láìkì gbogbo yín ṣe put on ready sórí Ṣàngó ni yín ni ẹ jáde ọmọ yọ iná lẹ́nu. kò burú kí wàá lo fẹ́ o tóró o ti já wọlé awo ajá tó bá sì wọlé ẹkùn ó di dandan kó fẹ́ jẹ̀wẹ̀. bẹ́ẹ̀ ṣé ń wò mí sídì ló kọ mi èmi sì ni president tọmọdọ president of mate ojú àánú mi ti fọ́ ti kàlòkù mo fẹ́ darapọ̀ mọ́ yín ni mo ti débi. bí wọ́n bá fẹ́ darapọ̀ má wá ṣé wọ́n ní síbi tó fi lè bẹ́sù jẹun. <laughs> ẹ̀fọ́ ni o <laughs> mo ní ṣe ní síbi tó gùn àti pé èmi ò sì mọ bá èṣù jẹun ṣe rí ìtọ̀rọ̀ síbi tẹ̀ oríṣiríṣi síbi ni àwa nílé o a ní golden spoon kọ́dà a ní fọ́ọ̀kì táwọn fi ń jẹ sùn. Ah, ah. ṣé ìwọ̀n tí wọ́n bí ọ́ nù? ṣé ìwọ̀n tí wọ́n bí ọ́ nù? àjàdí aláṣẹmọ̀ lélẹ̀ bàdà náà. wá wá arábìnrin irú ìyún kọ́ ni wọ́n bẹ sọ o bóyá ní síbí idẹ tàbí ó ní síbí onírin kò kọ́ ẹ̀ wá ń bì báyìí. bẹ́ẹ̀ni. Ah, ṣé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ fún ẹ ṣé yẹ kó máa fi ṣe yẹ̀yẹ́ ni? kó yé o. ẹ fi ilẹ̀ ohun tí sọ yìí ọ àbí ṣó o lè jẹun lágbede méjì ayé àtọ̀run. Ah, ah. ìyá wa ni má bí amọ̀lẹ́yìn náà ẹ̀sìn wa ni kẹ́mi ọlọ́jọ́ ní agbede méjì ayé àtọ̀run sẹ́yìn náà lè jẹ̀rù rẹ̀ kí ni èèyàn. gbẹ́gbẹ́gbẹ́ arákùnrin ó ti wá ń kọjá yìí ẹ sórí àparò ẹ tó ń gorí èbélébè ó ṣe tán tó fẹ́ tẹ́ wọ́n fi sùúrù wípé kó o dáhùn ìbéèrè tí wọ́n bí ẹ ó sì ń sọ̀rọ̀ kàṣàkàṣà ta ló ń bá ṣe yẹ̀yẹ́ yàn yìí. mọ̀mọ́ tí ẹ ti sì já ń lẹ̀ ah, ah. ọ̀dà kí ni nǹkan tó ní gan-an tó fẹ́ fi ilẹ̀ fún wa torí bàbá bá fún yàn lẹ́bí ẹ̀sìn àwa máa fi. wọ́n ti di ẹgbẹ́ mi. ẹ lóna ẹlẹ́fun mi ní kinní kan ẹ gba nǹkan lọ́wọ́ mi ẹ dákun ṣe trade by barter ni ẹgbẹ́ yín ni. bàbá fún yàn lẹ́bí ẹ̀sìn àwa máa gbòdì di ẹnu ọwọ́ ẹ̀ ọ̀dà rẹ̀ trade by barter ni òsì wàhálà ẹlẹ́fun ń lo ẹ̀bà yín sì ṣe ẹ̀gúsí lọ́pọ̀lọpọ̀ yín gbé wá fún yín gbogbo ẹ̀jọ̀ lọ yín fún wọlé ẹran méjì. orí ń ta ọ́. sọ gbádùn. bẹ́ẹ̀ni orí ń ta gangan. aníṣó <laughs> oní bàbá. i no get o. màmá ẹ̀ kọ́. i no get. o ò lẹ̀bi o rárá. i no get. ẹgbẹ́ làtàkùn rẹ̀ ń kọ́. i no get anybody at all at all. kí ló ń sọ? màá mà lóun ò lẹ́nì kankan hmm. àtẹ̀bí àtàrà kò ní ìwọ̀n. olóhùn òní ò léèyàn kankan <laughs> kí ló wá fẹ́ fi lẹ̀ kí ló fẹ́ fi lẹ̀. ẹ̀yin eh, ní anybody sẹ́ẹ̀rí mo ní àwọn eh, ọmọ ọ̀dọ̀ tí wọ́n sọ ọmọ ọ̀dọ̀ lẹ́yìn mi torí mi ni president ọmọ ọ̀dọ̀ bí mo ti sọ lẹ́ẹ̀kan bí bá sì ní kí n fi wọ́n lẹ̀ ní ti ẹ̀ lè fi wọ́n lẹ̀ wọ́n fún mi ní percentage ó yín ọ̀gá mi ń kọ́. Ah. ó ṣe é sọ̀rọ̀ ẹ̀. ṣe é rí sẹ́ ó wá ń ṣe kátikáti látàárọ̀ a ní òfin èèyàn lẹ̀ olóòlẹ̀ tó fi lẹ̀ ọ̀gá rẹ̀ náà ti dà. ọ̀dà wọ́n mò ń wá gbogbo tó bá fẹ́ àwọn ọ̀fọ̀. ọ̀dà mo ti gbọ́ ń fọ̀gá mi lẹ̀ àmọ́ mo ní ìbéèrè. ṣé béèrè. ṣé ọ̀fàjà. akọ̀fàjà. ọ̀dà ṣebí ọ̀gá mi ọmọ lówó lọ kò sì sí tí ó sọ̀gá. <laughs> kò sí tí ó sọ̀gá rẹ̀ rárá lẹ́yìn kí ojú ọ̀tún rẹ̀ kọ́kọ́kọ́ fọ́. Ah! apá ọ̀gá rẹ̀ yóò lọ. Ah. ẹsẹ̀ ọ̀gá rẹ̀. yóò kọ́. ìfun ọ̀gá rẹ̀ kan lè mọ ọ lọ báyìí. a wá wà lójú kan náà báyìí kí ni ibẹ̀ ló ti máa máa tọ̀. ní ọmọ bì bẹ́ẹ̀ ni. Ah, kí ni ìyún kí ni ìyún. ẹ ẹ wo ẹ̀yin tó la yọ sí ẹ̀wọ̀n àìnà mi ní sẹ́ẹ̀ mú mi sí èmi lọ́bẹ̀ fún ọ̀gá mi tí mo nífẹ̀ẹ́ lẹ̀ ẹ̀wọ́n lọ ọ̀gá mi ọ̀rọ̀ lápá yọ ọ̀rọ̀ lẹ́sẹ̀ yọ ọmọ yàgbẹ́ àmọ́ kò sí tí ó ṣe nǹkan ò ṣe báwọn àbí mo sì mọ yín o ẹ tẹ̀ dùn kí ni mo ń lo ẹ fún ọ fún mọ́ ah. ìyá sáwọn pé bó ṣe ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ rè tí mò ń yọ tẹ̀lé ọlẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ìyá àgbà tí mo fi orí ọgbà tó yọ kẹ́lẹ́ wọlé ọwọ́ àdúró síbi gẹ́wà sí i ọwọ́ àwọnú gí mo fi tẹ̀lé ọdẹ bí. olórí ni mò ń bá wí hù kí ni ṣèwọ ìfì ìgbà tí fi install sim sórí rẹ ọmọ wa network kiri ni sórí rẹ burú ni. kí ló mú wọ olùsí tó yẹ kó ọmọ slay ọwà nú ẹgbẹ́ olórí ibú ìyá mọ́mọ́ kèsè ìwọ lọ bá yé gbogbo ọmọ tó ọkọ ọmọ rẹ kèsè ìwọ lọ bá ah! mo ti sọ fún ẹ kó fọkàn ẹ balẹ̀ once i get to my destination tomorrow morning i'm going to send you the money so you can start the business you talk about. o ṣe ọkọ mi mo kàn ní kí n mọ ilé tí náà ni mo trust ẹ. mo kúkú understand ẹ but this time around kò ní jẹ́ ìwọ nìkan at least bàbá fún mọ́mí náà ní nǹkan wọ́n ti fún ẹ ó ti yẹ ẹgbẹ́ yẹn torí mo jẹ́ ẹ̀rẹ̀ kòkò ògbẹ́ nǹkan mi ṣe ni ó <laughs> má fò all right i love you mom i'll give you a call when i get there okay. all right thank you then take care. all right thank you. kọ́lọ́mọ kìlọ̀ a máa mi ròde o ẹyẹ mi ròde o òde àníyé. ibà pẹ̀tẹ́lẹsẹ̀ tí òun dé kókó ojúgun. mo ṣèbáwọ̀ ẹ̀yin àgbààgbà adéròǹkẹ́ mo lò ní kúò lákàtà mi ó lè kúò lákàtà mi ẹ lérí aláǹgbà tó yí ọmọkùnrin tìyí ń ṣe fún ọ irọ́ ni o irọ́ ni ẹ ti ẹ̀dùn ná bí ìbá ṣe wí pé ọmọkùnrin ọ̀hún láyà ó lórí láyà ó fẹsẹ̀ lánú ilé mi wá mo fẹ́ mọrú èèyàn tó tiẹ̀ jẹ́ mo fẹ́ mọ bó ti tó ọ̀yẹ̀là. ọyala ọyala belegede bá tanná òyàlà gbúrúgbú <laughs> abájọ ìràwọ̀ rẹ̀ ló kú fọ́fọ́ yìí èmi ti ń ja wa lẹ́rìn <laughs> àkọ́kọ́ ná adéròǹkẹ́ mo lò ní lọ́kọ̀ òní kò lákàtà mi wọn náà wá gbọ́kùnrin wálé ṣọ́ wá rí adéròǹkẹ́ ọmọ tèmi. <laughs> ọ̀ràn ló gbé o ọ̀ràn ló gbé adéròǹkẹ́ ò lè rí tiẹ̀ rò láéláé ọmọ mi ò lè fi ọ́ àti wípé ngbò ti lanú ilé mi wá gàràgà ikú ni ikú ni ó ti tẹ́ fún ẹ báyìí ńlọ tó ń lọhùn ikú oró lọ́lọ́kú inú àgbàrá lẹ́sùn á kèrègbè tó pọ́nmi tí ọ̀dà bọ̀ tọmọ kékeré bá fọ́ wọn ò sunkún ẹ̀ káàkiri ayé ni wọ́n bẹ̀rẹ̀ sí sunkún ẹ̀ lónìí ó ti ṣòfò ó ti ṣìrìn kì í san fẹsẹ̀ kì í wọ̀ fọwọ́ kókó ojú odò ẹ nísinmi ò ní nísinmi ìwọ àti adéròǹkẹ́ ẹ̀ gbọ́dọ̀ ríra mọ́ kẹ́ẹ̀kẹ́yìn sẹ́yìn kéde yìí dàrú kẹ́ẹ̀ má gbọ́tara yín bó ti lọ́hùn ó ti kó tiẹ̀ ó ti kó jẹ̀gbọ̀n ó ti kó wàhálà ó ti kàdàmú bẹ́ẹ̀ ni. Hindi mo ganyan. When I wake up in the morning, looking at what, looking good, and I call my mom, make me. padà ṣe ní kí n bá ti lè fún lọ́mọ nítorí rere ni o ṣe ní bó ṣe wà pipeline ẹ bẹ́ẹ̀ ṣeré ni ibò eh, kọ́ ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ìwọ kọ́ ló pìtàn rẹ̀ fún mi. Eh. Ah! látìgbò ó ti wà nú oyún tí ò tí ì dókun ṣòkòtò bàbá rẹ̀ ah. ni mo ti mọrú ọmọ tó jẹ́ lèmi ti mọ ah, kàn ni. kódà ìpọ́dún kan lọ ni bàbá rẹ̀ fòṣẹ́lẹ̀ ló kú. Eh! mo mọ̀ mọ̀ biography ju gọ́gù lọ o. <laughs> àti gọ́gù àti gbogbo ẹ̀ náà mọ̀ mọ̀ ah! mọ̀ gọ́gù gan. <laughs> mo gbé di o ẹ̀rù yín bá mi o. eku bá ṣe báyìí tó ké bí eku tí ẹyẹ ṣe báyìí tó ké bí ẹyẹ tí ọmọ ènìyàn ò tẹnubọ super glue nínú ilé yìí tọmọ yín bá gbà tó bá fẹ́ mi tán tẹ bá ń gbà wúrú orò ní jẹ bẹ́ẹ̀. ẹ tó bá kú ọjọ́ kẹsàn-án tèmi àti ọjọ́ ṣe ìyàwó orò ní kọ́kọ́ jáde tó bá kú sọmọ olóró ònìyàn ni. ìdí tí yorùbá fi ń sọ pé orò lànà nìyẹn. Mm, mo fẹ́ mm-hmm. Mm-hmm. gbé ẹ má rí ìfín. Eh, don't leave me nìyẹn. ẹ dèrò nǹkan o. Ah, ah. láti gbà mo ti sọ wípé àlejò ń béèrè rẹ. wo ah, wo lẹ ó wẹnu ọkọ ọyà kúnlẹ̀ kó kí adé orí rẹ nu. mọ́mí sálíù kí mi kúnlẹ̀ kí sálíù. Mami ṣe kò ní ni. Tani Saliu. Tani Saliu. Sásámùrà ló kọ rẹ̀. Sásámùrà. Àpò Sásámùrà ò sì gbẹ́rí. Ìyá wa. Ọya adé orí rẹ̀ nu o. Ìyàwó ẹ má fọ́ọ̀sì aya mi. Mo ń jáyé jàre. Ẹ fi iṣẹ́ tó kulẹ̀ fún mi jẹ́ kí n bọ́ọ̀nù ẹ̀. Sẹ́ẹ̀tì àwọn olúwa bọ́nà ni. Onítèmi àkọ́kọ́. Ìfẹ́ mi ìmùlẹ̀ mi. Odogu ló ń wò lórí ìdúró yìí. òdógù you bad. nítorí ẹ̀ mo ṣe ní kán filẹ̀ fún èmi olúwa bọ́nà. o ṣe bọ́nà bọ̀ èmi. onítèmi àkọ́kọ́ ìfẹ́ rẹ̀ ń dá lọ́rùn ilé sun ilé wo ṣàánú mi má jẹun kú báyìí mo fẹ́ máa ká kókó lórí ilé rẹ gidi mo fẹ́ máa fàdánù ilẹ̀ yìí gbàgà yìí gbàgà. dédé bẹ́ẹ̀ ọmọ àdùn pa. náà sí Chinese film. mo fẹ́ fi kànkàn mo fẹ́ máa fi fa bọ́ọ̀ rẹ kó jẹ́ pé tílẹ̀ ba ṣú gbà mí tó bá bà mí tí bá mu ọdẹ́kùn yìí kí nǹkan máa fi yín túlé kí n fi yín túyàmọ̀pọ̀ kí n fi yín túyàmọ̀pọ̀ kó jẹ́ pààrọ̀ ọjọ́ kejì títú èkì ní mọ̀ fi tí n bá rí tú kí n mọ̀ lọ́wọ́ kí n mọ̀ fi yọrùn ìwọ ọmọ fẹ́ẹ́ ń di kàrí àmì pẹ̀lú hmm. dákun mílìkì rẹ tán ti síìlì láti fáktì wọ́n fẹ́ẹ́ fèsò dàlù. ẹ ó mọ̀ kàn rẹ mi mo lo ìṣó mhm. lo ọbẹ̀ sùn kẹ́nu ọbẹ̀ máa ń fẹ́ á lè máa jáde yàrá yùlù yàrá yùlù. Oh, ó ti yé mi ó ní kí n ó ní kí n lọ bẹ́ẹ̀ kọ́mọ tú yà yùyù ó ṣáà rí mi mo wá fi àmùrè hàn ní orí ilé ìfòkérúbù lára mi. <laughs> ilé ìfòkérúbù bẹ́ẹ̀ mi débẹ̀. onítèmi mọ́sùn lè ìwọ náà ọ̀dà sun rosé tàbí kọ́ gba sanpé ọmọ pẹ́ lọ́dún wájú rẹ̀. adéròǹkẹ́ sórí ẹni tó fẹ́ ni tó ti yẹ ọ tá a lè máa darí ayé rẹ̀ ni o tára ó tù wọ́n náà gbogbogbò wọn tó lẹ̀ sọ̀rọ̀ gbogbo àwọn ọkùnrin tí ń wá sẹ́nìkan sọ rí pé òun máa fi kankan fa bọ́. ẹ lè rí ọ̀rẹ́ mi nìkan ló ní láì sí lẹ́nu. òun ló máa fi kankan fa bọ́ òun máa gba ọ ládàá. ibo ló ti fẹ́ rí. ayé pé yóò fi pa ọ kì í ṣe pé yóò fàdá pa ọ. aya mi má kò tán ọ̀rọ̀ ìwọ kọ́ yìí mọ́rò tó owó owó ń bẹ lára mi. ó pọ̀ bíi ṣẹ̀kẹ̀rẹ̀. ó ṣàgbọ́ bí màmá ṣe kìmílẹ̀ kan. tán ní àpò ṣàṣàmùrà ṣàṣàmùrà ṣàṣàmùrà ògbẹ́rí. baraka. yé ṣàṣàmùrà o. ogun ibi tó gbé mi létí ah don't carry me go where no no mo jẹun five k tán bá dé. irọ́ ni o <laughs> ṣàṣàmùrà ìdíbí. kó bẹ kó bẹ kó bẹ nà kó bẹ nà èmi àbá màmá. mọ́mí. àti àti àwa mélòó. ẹ disappoint mi gan ni. ṣé àtẹ̀mí náà. ó ń tèmi ó ń tèmi. ẹ mọ mi ó mọ ti bínú lọ sí awọkà òtún bẹ́ẹ̀. àní òfin ẹ fi yòókù lẹ fún mi sásàmùrà. ìyá mi ọkàn rẹ balẹ̀. Ah, ìyá mi ọkàn mi bàjẹ́ o inú mi ò dùn rárá. ọjọ́ bàjẹ́ ah, pé ò ní fi kankan rẹ̀ fabọ́. ṣé kó di àsálàdà yóò ṣojú èmi pẹ̀lú ẹ pé kò ní mú àdá ó fi gbáǹdì pẹ́pẹ́. ìyá wa hmm. ah, ìyàwó tó yàgbà gbà lẹ́rọ ẹ jẹ́ kí n fún lélẹ̀ ẹ jẹ́ kí n wọ́n lẹ́kìn lọ fún lákàmọ́. wọ́n filẹ̀ fún mi bí ọba gbà lẹ́rọ yọ gbà lélẹ̀. ẹ wo ìyá ṣe rí pẹ́ẹ́jì túndé ẹ̀dùnà ni ò support violence o bẹ́ẹ̀ ṣe ń wò mí violence is written all over my body. violence gangan rèé. ìyá wa ẹ jẹ́ kí ìyá wa ẹ jẹ́ kí n lọ sàmọ́lé mi nínú fẹ́ padà sọ́dọ̀ nkú mi tó wà ní ẹ̀yìn àhámọ́ ẹ jẹ́ kí n sàmọ́lé mo fẹ́ mẹ́kì bá dùn ẹ̀ kọ́. àní ti sàmọ́lé èmi sọ láìpù tèmi. tèmi ọba àti ẹ̀ṣẹ̀ pé kínní ọ̀tàn wà nù ilé rẹ ni kì í tún ṣe nù ilé tèmi. àwọn ah, ah, torí ọlẹ́gbọ̀n tó fẹ́ lọ bá ń kiri kiri. virus ni ọ̀dà kò burú. Ah! sídi ń kákò. èmi ò ṣe sídi ń kákò sídi ló pọ̀ mí. ọ̀dà ta ni olórí burúkú ayé àti ọ̀run tí ò ní tí ó ṣòfò tí ò ní ṣe rere láyé tí ń sọ ìtàn burúkú lójú rẹ̀. tó kó sọ síta ẹ wò ó mọ. báyọ̀ pé kò sí lára wa ojútó lójútó kò là wá àfi tá a bá ṣe pé àárín nǹkan <laughs> káàrò tìró yàgbà. wo arábìnrin tó o bá ṣọ́ra ẹ kó fi ètè ẹ mẹ́tẹ̀ wá jóná lóye. ìwà àti ta ni bẹ́ẹ̀ yóò bá jóná àyìn ìwọ lọ́ọ́ jóná. Ah! bẹ́ẹ̀ ni kẹ́ tó la lórí ibú kalẹ̀. báyìí ẹ ẹ irú yóò jù tá ẹ sọ̀rọ̀. ẹ lérò pé ìníkọ́sẹ̀ ti ń lọ́wọ́ ìfẹ́ pílẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ ni eh. ẹ fi yín sẹ̀sì lójú àwọn ọmọ yín nìkan. sórí ah! wọ ìyá àníkà lórúkọ rẹ. olórí ibú ara rẹ wọlé ọjọ́ kọmọ rẹ orí iṣẹ́. mọ́mí mo títí ń lọ bí mo ṣe máa ń lọ o iṣẹ́ ni mò ń wà lọ yìí o ọmọ ẹ̀dẹ̀ gbàdúrà kí n ríṣẹ́ this time around wàhálà yìí ti pọ̀ jù màámi ẹ̀dẹ̀ ṣàdúrà fún mi kẹ́lẹ́dà yìí tiẹ̀ jẹ́ kí lè bọ́ sí i kémi gan máa tiẹ̀ máa ríbì kan lọ gbogbo bá ṣe jọ wà lé ó ti sú mi. Ah, ah irú kátikátì ò wà nù wọ́n jò sú ọ o ṣúṣú bíi ti bò ó nígbà wọn bá wá gbàdúrà fún ọ tá mo tún fẹ́ gbàdúrà fún mélòó mo bí wò ó bẹ́ẹ̀mi ti ń gbàdúrà ni wọ́n ń ṣègbìyànjú ìgbìyànjú nísìnyí ṣàtọ́kùn oríire eléyìí tó wá ń lọ yìí ẹlẹ́dàá mi ò jẹ́ oríṣẹ́ bó bá sì tún ti kú un lé tán báyìí yín tún bẹ̀rẹ̀ sí ni máa fàdúrà sí ọ ní sí alálùbáríkà tí ó sì tán gbogbo òṣòro ayé òun lọ́lọ́run ó bá ń pèsè fún ọ kì í ṣe iṣẹ́ lásán iṣẹ́ kékeré owó ńlá tètè máa lọ. ẹjẹ tètè máa lọ ẹwọ táìmù ti fẹ́ fi. Hmm. mo pẹ́ o mo fojú mi ọ̀nà o ẹlẹ́dàá mi ó sin ọ lọ o. <laughs> àníkẹ́ kí wo orí sẹ́ kémi wá mọ dájì wòrowòro nù lé ẹ dákun ṣé mo ló sú mi bí mo ṣe ń tọ́jú rẹ̀ ni. mo lọ́mọ ṣe mọ ya létí lápá báyìí náà a mọ̀ bá a sọ bá a ti ń wíru ní ọmọ wíru ẹyọ kan náà ni ó tẹnu mọ́ àmì graduate àmì graduate ẹ dákun sóun ní ọ̀kọ̀ọ̀kọ̀ graduate sóun ní ọ̀kọ̀ọ̀kọ̀ kàwé ni. apálùdó adàlúdò akọ àparò abàyàkélú rárá lobìnrin palẹ̀ ẹnìkan ìrójú ìdí lára àpótí àníkẹ́ ọmọ èmi àwẹ̀kẹ́ kọ́mọ tẹ̀lé ọ lọ. Hmm. ó lọ́mọ́ máa wà tí ègbọ́rọ̀ wọ́n ní wọ́n mọ tọ́jú rẹ lọ fẹ́ mọ fèmí nìkan lẹ̀ sínú ilé kí n mọ dájì wòrowòro nù ilé èmi ni wọ́n pò sú mi kò sì sú mi kò sì ní sú mi kò ní rẹ̀ mi bẹ́ẹ̀ ni mo sọ mi ò mọ ṣòro tó ní. ọkọ mi kú àtàárọ̀ bó o lọ́hún sọ́hún dùn. ọ̀hún ò dáa o ah, ah. màámi pàbólélé náà tún já sí o bí llb ni bí mo ṣe lọ báyìí ni mo ṣe bọ̀. Ah, nínú gbogbo àwọn tó wá fún interview yẹn mami tí bá sọ fún mi pé èmi nìkan ni wọn ò gbà ń kọ́ èmi nìkan ni wọn ò gbà bí àwa bíi mẹ́fà kí ló ń ṣe mí kan ṣé mo ní problem kan tẹ́ ẹ̀ ṣàlàyé fún mi ṣé nǹkan kan ń ṣe mí nǹkan ń ṣe mí máa Àníkẹ́ ah. nǹkan kan ò sí ọ ẹ ń bá jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ ọkọ ọmọ kú mọ́ lórí ni bó o sì ṣe ń wò mí n ò kọ ọ̀yà ìró ni mo fi pọ̀n tí mo fọ̀ já àràn fún ọ. ọkọ ń kú mọ́ wọn lórí màámi hmm? àtẹnitọ́kọ ń kú mọ́ lórí àtèmi tí mò ń wáṣẹ́ láti jọ́jọ́ tí mi ò rí kí ni ìyàtọ̀ àwọn méjèèjì. a ah, ìyàtọ̀ mẹ́mẹ́ ìyàtọ̀ mẹ́mẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ kọ́kọ́ kú mọ́ ọ lórí ah, irú kàtìkàtì wo wà nù ọ̀n wájú sẹ́ lọ ni ah, ìyà òjì ọ̀ ṣèbí àràkún la sọ gbági bọ́ bá lọ rẹ̀ ra sọ́ngbági aṣọ lọ́wọ́ lọ gbági kọ́ tó rà kí wọ́n á ní ọkọ̀ kú mọ́ lórí àwọn wá sẹ́ wò ó rí ẹni sùúrù mhm. nínú àwa márùn ta wá ṣe lọ síbẹ̀ ẹni mhm. nínú ọ́fíìsì nínú àwa márùn ta wà ńbẹ̀ èmi nìkan báyìí ni wọn fún níṣẹ́ ọlẹ́mi jáde bíi ajá ni ẹ̀dẹ̀ ní ah. pé kí n máa sọ ó ti sùn mí sójú onímọ̀ ni màmá wá káàkiri ni. àdúrà wa ò tí ì gbà tán nù sẹ́yìn lọ́wọ́ àmọ́ rorò kúrò síra rẹ̀ lọ́wọ́ àmọ́ fi ẹni tọ́kọ́ kú mọ́ lórí wéwọ̀ tán wá sẹ́ láì ṣe pé bóyá òun owó kí pé bóyá o fẹ́ náwó kan ní ìsìn òrí ná ṣebí ìwọ náà torí pé o kàn fẹ́ máa kó àwọn owó ńláńlá sí báńkì ni ìwọ mọ́ ṣe yọnu ọmọ nǹkan báyìí èmi náà wà bọ́ gbòòrò báyìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ló máa sọ fún mi pé i'm a graduate i'm a graduate ní ìṣe èmi tí wọ́n gá nǹkan kan ń wà bọ́ gbòòrò wọ́n wà jẹ́ kán mọ̀ pọ́mọ mi kàwé ó sì ń wá iṣẹ́ iṣẹ́ alálùbáríkà ó rí pòrí láìpẹ́ yìí bó ti wá ń jáde lọ lẹ́ẹ̀kan èmi ti bọ́ sínú kíchìn mo ti ṣe oúnjẹ tó dálẹ̀ fún ọ bomi ara kó o jẹun kó o fara rẹ balẹ̀ débi ó bá ti ríṣẹ́ ó tán ó sì mọ gbowó gidi ń bẹ̀ kẹ́ni. màámi gbogbo ìgbìyànjú yẹn jẹ́ kó jẹ́ pápápá ó ti sú mi ó ti sú mi èmi ò dẹ jẹ oúnjẹ kankan mi ṣé bí gan tiẹ̀ pa mi ó ti sú mi jẹun fọmọ pé bàbá jẹmí náà ní jẹun wọn mọ dúró dè látẹkùn ọrùn ojú ó lé mi bọ́ta lọ́fíìsì. ọ jẹun kò sẹ́ni tí ó tún lé ọ bọ́ta mọ́ wọ́n mọ gé ọ dúró nísìnyí ọ̀ tún bọ́ta mọ́ ṣé ni wọ́n náà lọ́wọ́ wípé ọlọ́dọ̀ lórí mi. bẹ́ẹ̀ ni ìwọ ni ìwọ ni mò bá sọ̀rọ̀. ẹ dákun ló ń bá ìwọ mò bá wí. èmi. ọlọ́dọ̀ lórí tó fẹ́ ra kàrà olórí ìwọ ara rẹ ò lè. sídìkà kìrìkà. èló hundred naira ó dáa ní sùúrù. aláyé ní sùúrù à. ó yẹ kó máa gbóná lọ títì ẹ pẹ̀lẹ́ ẹ yẹ. èwo ni ẹrẹ sáré tẹ̀mí mọ́lẹ̀ kí lè tẹ. ẹ̀rẹ̀ má parẹ́ mẹ́rin o kí ló ṣe ọ̀dà pẹ́ mọ̀ pé nǹkan ti wọ́n bá a mọ̀ wó o. Ah ìyá mi dákun ta àkàrà hundred naira. wọn ó yẹ kó fò ní ó yẹ kó fò. ẹni sùúrù ah. ìjà iná mò ń gbè. màmá dáhùn. màmá ṣe rí pé àwọn èrò ló pọ̀ lọ rẹ́rẹ́rẹ́ yìí mi ì lè ta fún yín o ojú wọn ni mo ti jí àkàrà yìí máa ọkọ ta tiwọn ná ẹ máa ní sùúrù nìyá. èmi ò jiyàn ojú mi ò sì fọ́ mo rí wọn eh. ṣebí sùn ti yín lọ́ta ẹ wò ó ẹ jọ̀ọ́ torí ọlọ́run mo fi Elédùmarè fi bẹ̀ yẹn ah. tó ní hundred naira fún mi ẹgbà àgbàlagbà ni màmá eh? ẹ wo ẹ fi ọ̀rọ̀ iṣu títa lẹ̀ ẹ eh, àkàrà lèmi ń tà ẹ sọ ẹ jẹ́ kí n tà fún àwọn ilé bẹ́ẹ̀ kẹ́ lọ tò sẹ́yìn ẹ̀hẹ́ tó bá ti kàn yín máa tà fún yín. màmá ẹ wá kí u kẹ mú nọ́mbà eré. fisi kọ fisi ni ó yá ó yá èló ló fẹ́ rà owó dàbà mọ́wó ní sùúrù ọlọ́ndẹ̀ẹ́d náírà mo mọ òwò fara gba bọ́ọ̀lù àkàrà ṣe dànù mo mà yáwó ra pé. bàbá dúdú ẹ ti ra kara nù ẹ ti ra kara nù ẹ faragba kìíní ẹ faragba báwo lè. mo yáwó lẹ́wà ni o mo ráwó lẹ́wà o mo gbé gbèsè gbèsè rè é á tèmi bá mi báyìí aṣáàkì gbèsè mo kú o olóòfò ẹyin ní tẹ́tẹ́ tẹ́lẹ̀ bọ̀ ẹni bọ̀dọ̀ sọ́kà kà á sì dànù. mo máa yáwó ra wáyé ni mo gbé ya ṣáàkì ìyẹn kẹ̀dẹ̀ ó má sin owó ní gbèsè <laughs> mo gbé yé ìyá ṣáàkì máa pa mí màá kúkú sá lọ ládùúgbò ni. Ah. olórí ibú gbogbo yìí. àrí jèrè. òní ah. jèrè. òní jèrè. òní jèrè. òní jèrè. nítorí pé ohun tí ẹ̀mí ẹ̀gbé ayé bá wí lónìí ẹgbẹ́ ogún máa gbà. òní jèrè. bẹ́ẹ̀ ni àti tàbí ẹ̀kọ́ bọ́kẹ́sẹ̀ yìí lọ. mo ti ẹ̀gbé ayé bá wí ẹgbẹ̀rún gbà ní bẹ́ẹ̀ tí eyín iwájú bá gé ẹran èrìgì ti sáré àgbà olórí àṣẹ ni àti nípe òtútù ìlú làjẹ́ gbé ilé làjẹ́ ọ̀bàlẹ̀ wà àtàjẹ́ àtàjẹ́ ọ̀bàlẹ̀ wọn ì jara wọn níyàn okùn ayédìọ. sídìgbẹ́sẹ̀ sídìgbẹ́sẹ̀ ọ̀ọ́dẹ kú gan mọ̀mọ́lẹ̀ o sì gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ jọ. níwọ̀n ló ti tẹ̀sùn mọ́lẹ̀ ó gbẹ́sẹ̀ bo ẹ̀rọ ìgbésẹ̀ mi three hundred and seven gbẹ́sẹ̀ sí ní gbẹ́sẹ̀. Yàsímọ̀ wà ní ni mo fẹ́ kó sókè mo ṣe wà ní ìṣe ah, jokes. Ẹgbẹ́ ẹni kọ́lẹ̀ ẹ̀gún yẹ wùrà kò èmi àti olórí wa àti gbogbo ọmọ ẹgbẹ́ òun wà ní wa. Eh. Dákun ṣáàjọ lísítà lójú rẹ ni. bóyá ó pa àṣẹrẹ ibi ni. jọjọ sẹdàkọ ẹ mọ bùnú. ẹ wọ́n gbẹ́dùn sọ̀hún. ó tiẹ̀ mọ nǹkan tó wà bẹ́ẹ̀. Ẹ̀ẹ́ síkírà àbí kí ló ń pè. Àti sídì ló pọ̀ ní. Sídì ah, sídì tí nǹkan. Wọ́n tún fà wọ́n tún fà títí. Mo gbọ́ sórí nǹkan tí mo fẹ́ mọ̀ tí mo ti fẹ́ kó o tòótọ́ sórí babaláwo tó ṣe gbogbo oògùn yìí fún ọ tó fi rí wa fín tó fi wánú ẹgbẹ́ tí a tó mọ gbogbo àṣírí wa ni mo fẹ́ mọ̀ bọ́ọ̀ bá fẹ́ kí àyọ̀ ṣe etí rẹ̀ òdì. sọ̀rọ̀ yóò bá dára ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ àbẹ́ẹ̀ni ó fojú di a ó ní kí la jẹ́ àbí ó ní kí la jẹ́ ó ní kí la jẹ́ ṣé wo mọ̀ pé tọmọdé bá ń lọ́sọ̀ bí àgbà lákìsọ bí àgbà. bẹ́ẹ̀ni bá dára. ẹ̀yin tọ́lá yé èso òkè dàsí ní ẹ ní nǹkan kan mọ́. ọ ní ìkẹkàn. mo bá yín sí e ni. àwọn wo àwọn wo lẹgbẹ́ ló ń bá sí e mo láwọn wo lẹgbẹ́. ẹ ní nǹkan kan tìró ìyá àgbà nìkan mọ ni. Ah. tó bá jẹ́ bẹ́ẹ̀ tìró ìyá àgbà ń àwọn àgbà ilẹ̀ mi ló lọ. mo dáràn. sọ̀rọ̀ ìwọ ọmọ gbọ́tọ́mọdé bá lẹ́sọ̀ bí àgbà kò lè ní kò lè lákìsà tágbà láíláí sẹ́ẹ̀rí. onítìlú òòrè ọwọ́ àgbọ̀n lẹ̀ báyìí. àtàsọ àlàkísà ah. ẹ̀ ní nǹkan kan. aṣọ ẹ̀kọ́ tí mo ní ìtẹ́rí tìlú òòrè wọ́n fi ń rìnrìn lásán. Ah. àwa ni òkú ayé tí ò lè yẹ̀. tó bá yẹ̀ ilé ẹwọ ọ̀nà àdìgbò ọ̀sán àdòru. mo kí yín olórí mo sì kí gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́. ẹ má bínú pó mi díẹ̀ ó fẹ́ rẹ̀ ìyá apá mi ni ṣùgbọ́n mo fara gbé. ee mọ̀mọ́ dáná ta ló tún rẹ̀ ìyá apá rẹ̀ báyìí ta tún ni. Ah! mọ dáràn àtúntò rọra sídí àsájẹlẹ yìí náà. bọ́ọ̀lù ṣe débí. ẹ mọ dáràn ẹwọ ẹ mọ ah! bínú àbúrò ọgá mi ni ìmọ̀ pàjẹ́lẹ̀ àwọn náà ah! àbúrò ọgá ẹ mọ dáràn àbúrò ọgá mi àyè tẹ̀sí yóò dá bálájọ́ àtìgbà tẹ́ ti wọlé ọ̀gá mi níṣẹ́ ti bọ́ lọ́wọ́ wọn ah. àtìgbà tẹ́ ti wọlé ọ̀gá mi ìyàwó ọ̀gá mi lóyún rẹ̀ ti ń bàjẹ́. ẹnu iná ni. bọ́ọ̀ lọ ṣe débí. àṣà jẹni yín mọ adóńdó ìyá yìí ni mo follow i follow am àwọn ni mo follow dé mo dáràn. Ah, ah. ti di ẹ gbà mí olórí ẹ dẹ́kun ẹ má bínú sẹ́ni sídìí tẹ̀ ń wò yìí àrìndì èèyàn kan ni bí ẹ ṣe ń wò ó pọnú bí ẹnu yìí nìkan ló ní kò sí kankan tó mọ̀ ẹ dákun lórí ẹ bá túlẹ̀ ẹjọ́ máa lọ. ẹran wa leléyìí o mo dára mo dára. Ah, bẹ́ẹ̀ ni ṣe rírú àwọn èèyàn báyìí ẹ má jẹ́ wọn máa wà sàkání yìí mọ́ o torí èrò fóni ẹni ibi ni wọ́n o àwọn tí ẹnu òrò fóni sì kó òrò fóni olórí ẹ̀dá ọmọ méjì tó nílé òkú ṣọ́ṣọ́. yé mọ̀dáràn àǹtí tó rírà jẹ́ ẹ̀dá kan ẹ̀ bá ń bẹ àwọn ẹgbẹ́ àjọ yìí kó tù mílẹ̀. ṣé kí n gbé gbogbo ẹ̀ sọ̀rọ̀ olórí ẹ dákun ẹ dákun olórí ẹ bá túlẹ̀ ẹjọ́ máa lọ. Hmm, tó rẹra arìndínlẹ́ lóòótọ́ lóòótọ́ nínú ẹgbẹ́ yìí àwọn ìjẹran arìn. àmọ́ àwọn arìndínlẹ́ tiẹ̀ láti ọ. àìsè kí fẹ́ wẹ̀ ẹ má fẹ́ mi sọ. fẹ́nu sọ̀rọ̀ jà ló ti wọ́n rọ̀. ìgbà tí wọ́n mi tó wáyé lẹ́yìn àánú òbí ọ̀ ẹ dákun ẹ̀yin ìmùlẹ̀ olórí àlè ẹ dákun àbùdẹ̀. bẹ́ẹ̀ni rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ni rẹ̀ lọ́wọ́. ṣé kí lórí ẹ dákun. Ah. Ah. ẹ ẹ mọ ohun tó fà bẹ́ẹ̀ òkùnkùn wúlò fún wa ẹran rẹ̀ wúlò fún wa káwa náà má dà nìdẹ irú rẹ̀ a ti fi kún fún báwọn ẹjọ́ máa bá tiẹ̀ lọ. olórí ẹ̀sẹ̀ sí. sídìkà kìrìkà sídìkà. alágogo lékunlékun abèrè àrògbélémọgbélémọ.